إن الحمد لله نحمده ونشكره ونتوب إليه من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونصلي ونسلم على أشرف المرسلين سيدنا مولانا حبيبنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين وبعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي orúkọ tèmi ni Hajiya Saeedat Abdullateef Ahmed Rufai mo wà ní orí ètò Al-Bayan wa Tawdeeh ibi tí a ti yànnàna àwọn ọ̀rọ̀ ẹlẹ́yọ látinú Al-Qur'an Karim àti hadith èyí tí a fẹ́ máa gbéyẹ̀wò láàárọ̀ yìí náà ni gbólóhùn alhajju alhajju àmọ́ ká tó mọ ọwọ́ náà rọlọ́ máa máa ju kíkì mi sí gbogbo mùsùlùmí lọ́kùnrin lóbìnrin àgbáyé pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh bẹ́ẹ̀ ni mò ń kí àwọn ẹlẹ́sìn mi náà tí wọ́n lè máa pèsè bí wá pé akáàárọ̀ àárọ̀ làwa wà ní nàìjíríà ń bí kó ba lè ọlọ́mọ bá gbogbo wa gbé pé mo sọ lẹ́ẹ̀kan mo léyìí tá a fẹ́ mọ gbéyàwó láàárọ̀ yìí náà a ṣe kí ni ọba alekeola sọ nípa gbólóhùn yìí kí ni anabi sallallahu alaihi wasallam sọ nípa rẹ̀ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé tá a bá ní alahajù ohun tó ń jẹ́ alahajù náà ni kéèyàn ṣe ìrìn àjò kó ṣe ìrìn àjò lọ sí ilẹ̀ mímọ́ pẹ̀lú intention pé òun fẹ́ lọ sin ọba alekeola àti gbogbo ẹni tó bá lọ sí ilẹ̀ mímọ́ tí ò ní intention pé òun fẹ́ lọ sin ọba alekeola kì í ṣe bó ṣe hajj ó kàn ṣe ó lọ visit lásán ni bóyá ó bá business lọ oyún bá nǹkan kan lọ àmọ́ gbogbo ẹni tó bá ti dàníyàn pé hajj ló ń fẹ́ ṣe tó wá lọ tó gbéra láti ìlú ẹ̀ tó lọ síbẹ̀ kọ́sìdàn pé òun fẹ́ lọ ṣe ìbáàdà tó wá débẹ̀ tó ṣe yí pé ọ̀tọ̀ ni tó tún mú ṣe irú ẹni bẹ́ẹ̀ bá tán bá padà parí iṣẹ́ hajj tán irú ẹni bẹ́ẹ̀ kò sí nínú àwọn àwùjọ tó ṣe hajj ó kàn lọ visit lásán ni. hajj yìí yóò lọ nílọ yí pé kò sí ìyàtọ̀ láàrin gbogbo àwọn táwọn jọ wà ní ìlú yẹn tó ṣe pé gbogbo ìgbà tán bá wà ń bẹ blessing tí ó mọ sọ̀kalẹ̀ àtẹni tó ní kó tó kúrò nílùú ẹ̀ àtẹni tí ò ní àtẹni tó ṣe yí pé inú ọlá ńlá ńlá ńlá ní ti ń gbé àti pé tipátipá ní fi ń rí yàrá kan sùn lọ́lọ́ kan kádàrá yí pé yóò lọ sí hajj torí pé bó ṣe wo ọba àlékè ọlá ló ń sọlá ẹni tí ò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ ọlọ́run á máa kádàrá pé yóò lọ sí hajj tí wọ́n kàn sọ pé kó wá pé káyé káwọn mú lọ tó dẹ̀ máa lọ kò sí